lọ́ba lálà ìgbà tó lálà lọ́ba lálà pé ọ̀ ń jẹun ní ojú oorun ibi sì pa ìsàtì ọkọ̀ tó sùn ọwá hmm. rí pé ọ̀ ń jẹyán ní kí ni o sọrí yẹun àrùn ó yá ànàfsà níyà sọrí ìwìtọ̀ láhùn ibi tó ti ń pa òun bọ́ sí wọ́n ń ronú oúnjẹ kọ́ ọ tó sùn hmm. òun lẹ̀mí rẹ̀ náà wá gbé ọṣẹ rẹ̀ pa lójú oorun lọ́lé oúnjẹ <laughs> ẹ̀mí rẹ̀ wá gbé ọṣẹ rẹ̀ pa lójú oorun lọ́pọ̀ oúnjẹ yẹn ẹ̀mí rẹ̀ wá gbé ọṣẹ rẹ̀ pa lójú oorun pọ́ bẹ́ẹ̀ ẹ̀fọ́ rírò náà lò sí ìwọ náà bá ṣe bí nǹkan kan ò sì ṣẹlẹ̀ irú yìí ò ní àròyá ànàfsàní ẹ̀mí rẹ̀ nìkan ń sọ ti ọrùn kọ́ tó sùn hmm. ìwọ́n tó fẹ́ fẹ́ yàwó bóyá Aisha lọ́mọdọ́ fẹ́fẹ́ àbí Habiba lọ́mọdọ́ fẹ́fẹ́ àbí Mariam lọ́mọdọ́ fẹ́fẹ́ àbí gbogbo ọwọ́ ìyàwó tọ́ sáfẹ́fẹ́ ìyàwó tọ́ wá fẹ́fẹ́ hùn ó wá dípẹ́ tíjọ ń sọ̀rọ̀ ọwá sùn bóyá ọ̀rọ̀ yín sì ń bẹ lójú pé tọ̀ àti ìmọ́jọ́ ìwọ́n kan sọ̀rọ̀ bá lálàá pé ìwà àti irú ọmọbìnrin bẹ́ẹ̀ ẹjọ́ ń ṣe ákúdù nìka ẹjọ́ sí kíni ákúdù nìka lójú ọrùn ó rẹ̀ tó wà límọ̀ àbá ló bá rí ẹ̀ ló bá ta sí pé ah alámúláta ọ̀làrú ẹ̀ ọ̀gbọ́rọ̀ mọ́lá ìjọ ọrùkọ tó sùn wọ́n ní kíni ọlọ́lálàlà kí ló mú ayà lọ́bí gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́jú mẹ́wàá lára fẹ́ sọ lẹ́ẹ̀kan ó sì ti pọ̀ ìtàkàlà fẹ́ mú wá fúnra wa náà ní pé ṣe ra là àlá ẹ̀mẹ́jẹ̀ àjò máa dẹ́rù bà wá mọ́ oyún aláwọ̀ gángan nìkan wá kọ́ gbogbo àwọn ìkẹ́tíṣẹ́ ìtọ́nu kan wá kó kalẹ̀ tí ó kàn máa fi dẹ́rùbà wá tí a dá ẹ̀rù ó máa bá ọ nínú ilé ẹ̀rù ó máa bá ọ lóde ẹ̀rù ó máa bá ọ nínú odò lọ́ọ̀rẹ́ ìfọkàn ara rẹ lédè kí ni ìfọkàn ara rẹ balẹ̀ ìtọ́kàn nídìí ni lọ́ọ̀rẹ́ dé ọlọ́run ọba rẹ mú tọ́ bá ti mọ ọlọ́run tọ́ di ọlọ́run ọba mú tọ́ dúró tí bó ti yẹ kọ́ dúró tì lè fọkàn balẹ̀ pé kò séwu ìwọ ni kò séwu lóko àbíkíni àbíkiri apárò sọ́rí àmọ́ tó o bá di ọlọ́run ọba rẹ mú ewu lóko ló ń gẹ́ ló ń gẹ́ gan fúnra rẹ̀ ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ abẹ́lúwa wa ògbó àwọn ìyá wa táwọn bàbá wa táwọn gbọ́ wa láti lé àgbọ́yé ọ̀rọ̀ yìí ọlọ́mọṣà àjòyẹ ní wa ládàá tá àwa máa ń à ń gbọ́rọ̀ ọlọ́run láàdá taa a máa ń gbàgbé à ń sọ̀rọ̀ ọlọ́run pé eh, ọlọ́run àtàwọn àtẹ̀yìn ọlọ́mọṣẹ́ àdúgbò ẹ̀ fún gbogbo wa wọ́n sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́nu eh, ká sọ̀rọ̀ kó yé àrísìkì sí fún wa gbogbo ìgbà eh, ká gbọ́rọ̀ ká gbọ́ yé àrísìkì rẹ̀ àwọn tá à ń gbọ́ fún gbogbo gbogbo àwọn tó wá ń ètò ah, a zero forty five fifty two zero six seventy three zero seven zero forty five fifty two zero six seventy three so lábẹ́ pé àwọn èèyàn ń pè wọlé ìbéèrè kan ó sáré yọ wá ń sọ. ẹ tó nọ́mbà ń pẹlẹ yọ ọkọ kan kó lè. zero seven zero mm-hmm. forty five fifty two zero six seventy three lẹ́ǹkan sí zero seven zero forty five fifty two zero six seventy three. Hmm. naam kó tó di pé àwọn oníbèrè wọn máa pè wọlé jazakumullahu khairan. àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan pé ká máa rí ànábì muhammed sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ pé ká máa rún pákó ní gbogbo gbà pé pàápàá jùlọ tá a bá fẹ́ ṣàlùwàlá àfẹ́ hmm. kírun. tó tó máa ń ráwọn èèyàn tó ń rún pákó yìí tó máa ń rẹ́ni tó ń rún pákó bíi alẹ́ wọn àti ó fẹ́ pa yẹ́ ẹ ni yẹ ò fẹ́ràn yẹ́ mọ́ ni <laughs> ṣé bó ṣe rí ọlọ́run ṣàánú wa ọlọ́run bá wa fọ ilẹ̀ yorùbá yìí má yóò fọ ọmọ kúrò nínú adraku shirk wa adrakul bid'a wa adrakul fasad ọlọ́run mọ́sá bá wa fọ ilẹ̀ yorùbá wa yìí mọ́sá bá wa fọ ọmọ kúrò mẹ́. ìbéèrè yìí náà dùn mọ́ ni púpọ̀ ètò òní ti rí ó ti rí ìbéèrè ni ó dùn mọ́ púpọ̀ ó sì ṣe déédéé tí àwọn iná ń tà sọ̀rọ̀ yóò mú wa máa ronú pé bàbá ti wá rin pákó lálẹ́ afẹ́ pa kí ló kàn yá kí ló kàn pákó hmm. kí ló kàn mí ìyá wa àti yín táwọn fi pákó rìn kò sí ẹ̀ sí connection láàrin méjèèjì kò tọ́ra wọn amẹ́sẹ̀rí ṣètọ́nù yóò kàn wọ́n kọ́ ju sẹ́nìkan lẹ́mìí jọ tí ó kọ̀kọ́ wáyé ṣètọ́nù jù sí lẹ́mìí tán báyìí àfa àti ọ̀bá yóò rẹ̀ control ọlọ́kùn sànù wa. Àwọn àlẹ́. Wa alaikum Ẹ̀ka gbọ́n sáà o. Adúpẹ́ máa. ẹ̀rọ àṣà ẹ máa ń fẹ́ bèèrè bèèrè kan tó bá jẹ́ pé èèyàn jẹ́ christian tẹ́lẹ̀tẹ́lẹ̀ islam ọ̀nà wo ni ó lè gbà láti wọnú islam yẹn tó dẹ̀ máa gbọ́ sí ọ̀nà tó dẹ̀ máa rọ alhamdulillah ṣe ní rọrùn fún ẹni náà mi bóyá sẹ́yìn ni màá bẹ́lò mi mà. alhamdulillah pẹ̀lú ògbọ́ àti ní nọ́mbà yìí á tó pè yín lẹ́yìn ètò sẹ́yìn láti wọnú islam ìtẹ̀kà ní láti ṣe náà ni pé àáwẹ̀ yín sínú ìsìláàmù náà ni pọ̀nà tí wọ́n gbà fi wẹ̀ gbólóhùn lẹ́ẹ̀wì ṣé ká mọ pé tí yín lẹ́nu báyìí kẹ́sì mọ́ wí kẹ́yìn náà di mùsùlùmí òdodo. ọ̀yà ẹ sọ pé aṣèhádù. aṣèhádù. ìlàhà. ọ̀yà ẹ jẹ́ tún pé fún yín aṣèhádù. an. an. ìlàhà. láà Allahu. Allahu. Wa ashhadu. Wa ashhadu. Anna. Anna. Muhammadan. Muhammadan. Rasulu. Rasulu. Allahi. Allahi. Ìtumọ̀ gbólóhùn tẹ wí ni pe. ẹ jẹ́rìí pé kò sẹ́ni tẹ́ mọ to fún mọ́ tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn Allah. ẹ sì jẹ́rìí pé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ tọ́lọ́run ọba fi rán sí wa ní ìtumọ̀ gbólóǹtẹ̀wé ni ṣé ẹ gba ìtumọ̀ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ àbẹ́ gbà á. mo gbà. alhamdulillah látàkókò yìí lọ ẹ̀yin náà ti dìkan ní ọmọ yàrá nínú Islam ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́ ṣáà fi ẹ̀sìn náà rọ̀ yín lọ́rùn jù báyìí lọ. pẹ̀lú ògùn ọlọ́ngbà tá a bá ṣe tán àmà tó wá pè yín àwọn ẹ̀kọ́ tẹ̀ máa kọ́ àtàwọn bẹ́ẹ̀ ti máa rìn bẹ́ẹ̀ ti máa sin náà bí ìvìlì àwọn náà tágbà fíkẹ́tì ń tọ́sí pẹ̀lú yín barakallahu fikum ọlọ́mọṣà bá aṣàlékún dáadáa ẹkún gbìyànjú náà lillahi alhamdulillah ah, alhamdulillah ẹ̀yà kú oríire ọlọ́mọṣà bá wà fàlùbáríkà sí ìyá wa náà àmọ́ wọn o hmm. ẹlòmíì tí wọ́n wọ́ kí ẹ̀ níbà wọn àti kí ni wọ́n pè wá náà ni ó dà àmọ́ pé ẹ̀kọ́ kó àmọ́ nọ́mbà tó pè hmm. wọ́n sì ṣe sọ yìí ọlọ́dà kúmọ́sà bá wa fi rọ̀ wọ́n lọ́rùn tó báyìí lọ hmm. onírọ́ ti pọ̀ láyé lóòótọ́ àwọn míì lè gbé orílẹ̀-èdè méjì ṣe mùsùlùmí wọ́n tún stage manager àbí kí ló máa ń pè é mm-hmm. eléyìí nísìnyí àwọn kan pè é láti wọ́n pé ìsìláàmù náà wu mm-hmm. àwọn ègbó eh, tí wá wù yín yìí ọlọ́mọṣà bá wa fi rọ̀ yín lọ́rùn jù báyìí lọ ọlọ́mọṣà bá wa fi rọ̀ yín lọ́rùn jù báyìí lọ ọlọ́mọṣà bá wa fi rọ̀ yín lọ́rùn jù báyìí lọ mm-hmm. ah, kó sì jẹ́ kí kó bá wa mú ẹsẹ̀ yín àtẹ̀sẹ̀ tiwa náà ọlọ́mọṣà bá wa mú dúró lórí islam kó bá wa mú dúró lórí tawhid kó sì bá wa mú dúró lórí sunnah nabuwa muhammad sallallahu alayhi wa sallam a padà máa pa àwọn ìyá wa náà gẹ́gẹ́ bí ìbéèrè tá a wá dáhùn lọ lẹ́ẹ̀kan ká tó tún padà wá sọ́dọ̀ àwọn màmá wa ìbéèrè òun ni pé àwọn Yorùbá náà ń dẹ́rù bara wọn pákó rírun lálẹ́ kò kàn yá wa kò sì kan ẹ̀mí ìyá wa kò sì túmọ̀ pé a fẹ́ pa ìyá wa kò kára wọn kò sí kí la gbé kò kára wọn kò jọra wọn kò rìn papọ̀ tí wọ́n mọ̀ tó wá fọ́ nìjù àwọn onímọ̀ ìlera ń gbọ́ làjú wá dé nísìn ṣe mọ́ suggestion wọn wọ́n ti wá rẹkọmẹ́ndì pé ìwọ tó o ti fẹ́ ní mouth cancer tí mo pé cancer ti mọ́ múyàn lẹ́nu wọ́n ní gbìyànjú kó o máa wẹ̀ láàárọ̀ àmì kó o máa fọnu láàárọ̀ tún wá gbìyànjú kó o tó sùn lálẹ́ tó máa fọnu hmm. wọ́n ló kéré jù pọ̀ gbọ́dọ̀ máa fọnu lójúmọ́ máa fọnu lẹ́ẹ̀mélòó a ń tọ́ bá jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ àwọn wà òkè o òun gan ló dáa jù o àmọ́ ó kéré jù fún ọkọ ọbẹ̀ máa fọnu kó máa jẹ́ mélòó ẹ̀ẹ́mẹ́jì lójúmọ́ ẹ dákun tí yẹn bá wọn fọ kan láàárọ̀ tí ń fọ kan lálẹ́ gbogbo ara pàyà wa nù kára gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu anabiwa muhammad náà ni lawla an ashuqqa ala ummati la amartuhum bisiwaki inda kulli salah bí ẹ bá ṣe ké ìfẹ́ fara ní àwọn ọjọ́ mi ni ẹ bá ní kọ́ mọ́ ni. wa wa rahmatullahi wa barakatuh mo fẹ́ kẹ́ mo fẹ́ orúkọ marzuko mo fẹ́ kẹ́ fún mi ní orientation lórí ẹ̀mí. marzuko àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tọ́ barakallahu fikum orúkọ marzuko aláwọ̀ fẹ́ mọ nǹkan kan parí marzuko ni pé ẹni a ṣe àrízìkí fún lóbìnrin ẹni a ṣe kí ni tá a ṣe àrízìkí fún ní obìnrin ló fi jẹ́ marzuko ká ní marzuko ẹni aṣa arísìkí fún ní ọkùnrin ọlọ́run arísìkí tí ó já aráyé àtàlìkí àmọ̀ dáadáa lò ọlọ́mọṣẹ́ àṣìṣẹ́ ní kọ̀ọ̀kan wa ọlálùkọ̀ àdìlìkẹ̀rí ìwé ń bó láwọn lọ ní pé ànábì náà wá ní ká mọ̀ rin pákó bẹ́ẹ̀ ni òun ò bá dá mọ̀ rin pákó lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀márùn-ún lágùn tábà rin pákó lẹ́ẹ̀márùn-ún bì kan ó ní ẹ́ńdà kú lè sọ̀la gbogbo àmì irun tábà ń kí irun máa ń bọ́ sọ́wọ́ alẹ́ mo rò pé bá arábìnrin sọ ń bì kan pé làmárùtù ń bì sí wá kí ẹ̀ńdà kúlẹ̀ wodò bí ẹ bá ṣe pé mi ò fẹ́ fara ní àwọn àlè ọmọ mi ni gbogbo àlù alátọ́bá ti ń ṣe nìbá ní ọmọ ọrùn pápọ̀ mẹ́ àáṣà àlù alá ní iná fi lóòru àbá ní sàrá náà fi lóòru tàbá ń sẹ̀rọ̀ lánàá fi lóòru ta wá rin pákò lóru sàtúnfẹ́ pàyà wa náà ni ẹ dákun gbogbo àwọn ọmọ yóò bá tá a bá ń gbọ́ wa àwọn àdìọ́kàn kádìọ́kàn báyìí ẹ̀jẹ̀ àlọ́rí ìdánú gbó ní tá à ń bára wa wí náà tá à ń bára wa sọ náà nù níta ń bára wa sọ ọ́gíní òun mm-hmm. náà nu ẹ má jẹ́ ká Ṣẹ̀tánì ò dẹ́rùbà wá mọ́ kò tó ẹni tó kò tó ẹrú tó yẹ kó dẹ́rùbà wá mm-hmm. kò tó tó yẹ kíkíní tó yẹ kó dẹ́rùbà wá téèyàn bá ti dúró àmọ́ sọ rí ogun táwa wí látàárọ̀ ìwọ tó ọba wa dúró tọ lọ́run mm-hmm. ẹni tí ò tó nǹkan Ṣẹ̀tánì ó sì máa fi dán láàmú ẹni tí ò tó kó máa mìọ́ Ṣẹ̀tánì ó sì jẹ́ kó máa mìọ́ kí ló fà á mm. ìdí òní túmọ̀ kankan tí ò jámọ̀ nkankan ṣètá ni ó sì ní ẹ̀rọ náà ni ó mọ̀ dẹ́rùbọ̀ yóò sì mọ̀ dẹ́rùbọ̀ ó ní gbogbo orú nǹkan tá à ń kà yìí ọlọmọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ mm. Allahu a'lam. Assalamu alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Ṣé kò sí láìsí ń bẹ̀ tábà tí ọmọ yóò rúnà mú kọjá? Ṣé ní Màrùzókọ̀? Bẹ́ẹ̀ni. Ẹ kò sí nǹkan tó burú níbi ká sọ ọmọ wa ní Màrùzókọ̀. Ìtumọ̀ rẹ̀ náà ni tí a sọ fún wa lẹ́ẹ̀kan yẹn. Kò sí láìfí ká sọ ọmọ wa bẹ́ẹ̀. Allahu ta'ala àmì wa ń tún fún jíjákùn lákàáyọ̀ lọ bára kí lọ́rí ọlọ́mọ́sá fún alágbọ̀yẹ̀ ọ̀rọ̀ náà. náà bákan náà ìbéèrè kan ó ta ló máa ta ló máa nílé ṣe náà ti ah, ṣe sórí ọ̀rọ̀ kò rújú rárá ta ni ó ni ó nílé bò a sì máa ẹni ó nílé àwọn abẹ́ pínyà kájọ wọn nítọ́ ọ̀rípa aláàfẹ́ra wa ìpòwò láti ṣe àlámọ̀rí yìí torí pé ń jọ agbọ́ra wáyé òní àṣebáyé so ẹnìkan nú àwọn méjèèjì wọ́n sì jọ wò kódà èmi bá ń kówó lé tèmi iye báyìí lówó ti kódà bá ń kówó lẹ̀ mí iye báyìí ni ilẹ̀ wọ́ ti tọ́ báwọn bá wá gbọ́ra wọn yé kan padà kọ̀ sí kan padà sí al-mahkamatu ash kan padà sílé ẹjọ́ bí tá a ti ń dájọ́ ṣẹ̀ríà alkali yóò júwe ibi tó bá yẹ ká dúró sí nígbà kálukú bá sọ tiẹ̀ tó sọ tiẹ̀ adájọ́ ó sọ ibi tó bá yẹ kí wọ́n wà á wàá ti bẹ̀rùn pàkíyèsí kan béèrè ìdùnmọ́ni púpọ̀ àkíyèsí ni pé àwa lọ́kọláya ọlọ́run máa ṣàlékún ọ̀fẹ́ láàrin wa òun gbogbo wa pátá àtẹ̀bí náà àtàwọn ìyàwó tẹ̀bí náà àti gbogbo àwọn tí ń gbọ́ wa náà àtàwọn ìyàwó kálukú wa ọlọ́run dákun ìfẹ́ tó yè kóró yóò máa pọ̀ sí láàrin wa àmọ́ ẹ dákun gbogbo bí ìfẹ́ bá ti ń ṣe tó alukurani já mọ̀ pé obìnrin máa ń ní dúkìá tiẹ̀ o alukurani já mọ̀ pé kí ni òkìní máa ń ní dúkìá tiẹ̀ gbogbo yìí tá a máa ń ṣèṣe pé tí n bá ti ní ọkọ mi náà ló ní hmm. obìnrin náà láǹfààní kó ní pé dúkìá tèmi rèé owó mi òun rèé hmm. ilẹ̀ mi hmm. bá a ti wá ń sọ yìí dákun wọ ìyàwó mọ̀ sí ní tìkà ẹlòmíì bó ti gbọ́n gbé ẹ̀hán mo fẹ́ ní kírímì lọ́tọ̀ ní mọ̀jú ó jẹ́ ti ìka tọkọ wa máa rí ọ níbi pé a ah, ṣe má ṣe ní tipọ́ fi ń tírẹ́tìn ẹ̀ ìmọ̀ Yorùbá sì máa ń lò fún kinní o má ṣe ní ṣe pọ̀ ń dájú ẹ̀ má ṣe ní ṣe ìran ẹ̀ ni ò kí má ṣe lù ṣe báwọn ṣe ń ṣe pé a ah, kò láì fi kí kálukú ní kíni kó ní nǹkan tiẹ̀ so that ayé bá tiẹ̀ mọ̀ sí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ kálukú ti ní aláàrẹ̀ títọ́ tún wà lè dé náà yóò wà dé abẹ́ píngún yóò wà dẹjọ́ ọkọ lè padà fẹ́yàwó kejì ó lè padà fẹ́yàwó kẹta ó lè jẹ́ ọkọ lọ́mọ kó tó fẹ́ ogun ọ̀nà sì lẹ́tọ̀ọ́ sógun rẹ̀ tó bá ti wá dá ọkọ̀ mára wọn ọwọ́ àbíkọ́ fẹ́ máa sọ pé ńgbà náà ẹjọ́ ṣe wàhálà kọ́ ni o èmi ni mo rà lẹ́ o òun ló kọ́ ní kálukú sọ̀dọ̀ rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́ bàbá wa jọ gbọ́ra wọn yé kán jẹ́ káwọn agirímẹ́ǹtì kan tó nítumọ̀ kó ṣe kí ni kò wà kó ní kálukú ó ní ẹ̀tọ́ tiẹ̀ ọlọ́mọṣà fún wa ní àgbóyọ̀rọ̀ rẹ̀ ẹ̀yà أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء نعم bákan náà lẹ́ẹ̀kan sí nọ́mbà tí a pè wọlé sí láti béèrè béèrè o ní zero seven zero forty five fifty two zero six seventy three. ìṣẹ́jú ta ni ó pọ̀ mọ́ bí n ti ń wọ yìí ó dàbí gbogbo tó kù fún wa bí wàá ló kọjá ìṣẹ́jú mẹ́ta àlelo mẹ́fà ń tán ìṣẹ́jú mẹ́ta ni wọ́n fún wa láàyè ká lò hmm. so bóyá ká fa àwọn àsìkò tó kù yìí náà òkè kọ ẹ bá ti gbà pé léyìí tán hmm. ká mọ̀ pé yòókù tó dọjọ́ lọ́jọ́ inshallah. náà. hello sáwọn rẹ ti salaam wa rahmatulah. orúkọ mi ni raimo. ok ma láti bò lẹ́tí pè wá. láti àpápá. àpápá barahaba náà. mi fẹ́ bẹ̀rẹ̀ pé mi máa ń gbọ́ pé tí wọn bá lálàá pé wọn máa lọ ta lójú oorun àbí wọn ṣa ìgbín pé owó màmá sá ní ọwọ́ èèyàn ṣé òótọ́ ni. Hmm. bárakàlá fíkọ ẹ rí nínú ṣẹ̀ríà wọn máa ń pe kinní kan ní tàbí rorò à ò ní pé bàbá lálàá kí ni ìtumọ̀ àwọn àlá tí àlá ṣe wá rí ìmọ̀ ìtumọ̀ àlá ẹ máa lọ gbọ́ wa lórí ètò ìmọ̀ ìtumọ̀ àlá. àkànlò àkàn ìmọ̀ ni odidi gbẹ́ńkọ́ bí ìmọ̀ ni ẹni tí ó bá wá sọ̀túnmọ̀ àlá fún wa nínú májẹ̀mú tó derú ẹni bẹ́ẹ̀ wọ́n ni pé ó gbọ́dọ̀ máa lùkùránì tì fún tẹ̀dọ̀ ó sì gbọ́dọ̀ mọ tó pọ̀ púpọ̀ bò háyà nínú muhammad alayhi wa sallam ó gbọ́dọ̀ nímọ̀ nípa méjèèjì torí pé alátọ̀ fẹ́ tún kankan ní òfin ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ló fi wá jẹ́ pé aláhùn wà rèé ọ̀rọ̀ abẹ́ tú àlá ìta ibẹ̀ pàkíyèsí ìníbèrè tán béèrè àwọn abẹ́ tú aláhùn àìkàn ọmọ déédéé sọ pé téèyàn bá ti rí nǹkan báyìí ló túmọ̀ sí ń o ṣáàrí àlá tó yẹ pé same act la fi la bóyá ń gbà tọ́lá lọ́wọ́ adigbẹ́ nìkan rẹ̀ ní ti ọba yìí ọtún lámì náà ó tún rẹ̀ ní ti ọ sọ́rẹ́ ní tó bá ń rìn àwọn tó bá nímọ̀ ń pa àlá gẹ́gẹ́ àwọn àlùfáà wa tán ti mọ̀ tán kọjá tán kọ àbá ẹ̀rín bó ṣe lè túmọ̀ dùnú gbà míì ó lè tún túmọ̀ kíni túmọ̀ bànújẹ́ ìgbà míì tí wọ́n fi tú àlá kìí ṣe ń tó orí gangan lójú oorun tí wọ́n bá sọ ń tó orí gangan lójú oorun tán wọ́n wá jẹ̀ tí wọ́n á wádìí pé condition wo gan ló wà condition rẹ̀ ni wọ́n wá fi padà fi ṣàlàyé àlátọ́lá ló fi jẹ́ pé à ń ṣàgbé lójú oorun wọn gbọ́dọ̀ kà sọ fún wa bẹ́ẹ̀ náà pé ìjọba ti ń ṣàgbé lójú oorun owó màá sá fún ọ kí náà tún pè nísìn tọba tún ata èèyàn wá lọ ta lójú oorun ẹ wá túmọ̀ sí pé owó máa sá fún ọ tọ ẹ bá a bá la tán àwọn tó bá nímọ̀ ń pọ̀ ọ̀rọ̀ lọ́hùn dáadáa tán nímọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ànábì dáadáa àwọn ni wọ́n wá ṣe àlàyé fún wa tọ́ọ̀sì ni kọ́ wa létùtù ṣùgbọ́n èyí ò náà odidi báàbù kan ni má sì jẹ́ káwọn tíra kan táwọn kan ti gbé kalẹ̀ kan tí wọ́n máa fi dọ́là má fi dára iláàmú ẹlòmíì tó bá ti lálàbáwọn yóò mọ̀ lọ bí ìjátà lájà ni má lọ́ọ̀dẹ́ lọ́ọ̀dẹ́ dédé mú òfin bẹ̀ ọ́ so àwọn tó bá nímọ̀ tọrọ ẹ̀sìn yé wọn dáadáa èyí tó bá dẹ̀ rú wa lójúnú àlá ni sẹ́yìn tó bá ti clear pé dùnú ni mọ̀ darẹ̀ láàmú mọ̀ dùnú bọ́lọ̀ tí ni ọmọ dùnú èyí tó bá ti di pé eléyìí á ah, orí bá kan mọ̀ darẹ̀ láàmú tàṣetá nìtàn wínú èyí tó bá ti di pé á ah, eléyìí mà pé àmọ́ mi wà bẹ ọ ní bí ọ fẹ́ gbèkà á wà tọ àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀ tí wọ́n mọ àwọn làwọn àtọ̀ lọ abẹ́lúwa bí mọ́ni ìwọ̀ kárọ́mí kó máa ṣe àtàlẹ́kùn dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa bí ìfẹ́lélá a máa dágbére fún wa gẹ́gẹ́ bí àsìkò wa nígbà ó bá tún di ní ọjọ́ mẹ́jọ ní dédé aago mẹ́ta ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ìkànnì rédíò one oh three dot five fm rédíò nàìjíríà níbẹ̀ náà tún ni a tún pàdé títí ìgbà náà àmì wa àtàwa àtẹ̀yìn ikhlas ọlọ́mọṣáṣe fún wa àwọn iṣẹ́ wa tá a bá mọ ṣe ń ṣe olóore ọlọ́run dákun mọ́ sí àjọjọ tiẹ̀ jáníyàn mm. wa náà kò mọ ṣe déédéé tiẹ̀ mm. jó ṣe déédéé sunnah nabuwa muhammad mm. ọlọ́run qur'an al àwọn olùgbọ̀wé ètò yìí ọlọ́mọṣàbà sanwó lẹ́sàn olóore torí owó ńlá oníkíní ònànà ọlọ́mọṣàbà kakún mizan hasanati wọn wasalilahumma wasalim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa la ilaha illa ant أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته